الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا الله من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله. أدعو الله wá tí ó lajú wá sí ayé láàárọ̀ yìí gbogbo àní ọpẹ́ mùsùlùmí ọpẹ́ wa ń ṣe ọpẹ́ ẹ̀kan lọ́dún ẹ̀kan lóṣù àbí ẹ̀kan lọ́sẹ̀ lójoojúmọ́ òní mùsùlùmí máa ń dúpẹ́ torí pé àwọn nǹkan báyìí ń ṣe ó dàbí ẹni pé ó normal ó natural ni mùsùlùmí gbà wípé gbogbo ẹ̀ pátápátá ṣẹlẹ̀ lábẹ́ kún fàyà fún ọba adẹ́dàá lọ subhanahu wa ta'ala. sọ nítorí bẹ́ẹ̀ tí mùsùlùmí bá ti jí tó bá ti bára rẹ̀ dáadáa òun ti bùkátà fi kó tó pẹ́ ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala. kí Allah kúlọ̀ fẹ́ gbọ́ pé wa. bàbá salatu fún ọba Muhammad àwọn ará ilé àti àwọn sàhábà àwọn ìkọlọ́ṣà bá ní kẹrin. tí a bá ìdánilẹ́kọ̀ọ́ dé lánàá níbi ọ̀rọ̀ ìrun fani waliyalama ana asbaba sujudi sáàwì sàlàfà gbogbo kírunkírun kó lọ mọ̀ wípé ibi tó máa ń bí sáháwù ìforíkalẹ̀ lẹ́ẹ̀mejì nǹkan mẹ́ta ni àzíyàdá inú kírun lékún wàdnàkù kí wọ́n dẹ́kù wàṣàk àbí kí iyèméjì kó máa ṣẹlẹ̀ níbi wọn. الشيخ يقول أولا إذا سلم الإنسان قبل تمام صلاته tíyẹn bá kírun tíyẹn bá ń kírun lọ ó wá sálámà tó tó parí wọn. فإن كان متعمدا بطلت صلاته tó bá yẹ kó bá máa máa ṣe bẹ́ẹ̀ ìdájọ́ irun yẹn ni pé ó bàjẹ́ pátápátá. wà á nkánná náà tí a ń túmọ̀ zákàrọ̀ ṣùgbọ́n ká ní pé ó bá ṣe mistake ó gbàgbé ni ló wá rántí wájàbà àlẹ́ ayẹyẹ tí màá ha ọ̀ràn yẹn ni pé yóò mú ìtọ́sẹ́kù tó sílẹ̀ níbi ìrìn tí ò kí yẹn yóò mú wa súnmọ́ yasjudu lis-sahwi lẹ́yìn ìgbà ìní wà forí kalẹ̀ ní sùjúdù sahwi. gbogbo tí wọ́n sọ yín fún a sọ pé ọ̀rọ̀ bàbá sheikh sọ́ọ́lì fẹ́lẹ́ ò lọ́rọ̀ yìí sheikh yakub ìfáàlùkù wọ́n ní àpẹẹrẹ rẹ̀ àpẹẹrẹ míì ta tún lè sọ. So pé tó bá jẹ́ pé èèyàn bá ṣe mistake sálámà ṣáájú kó tó parí irun wọ́n ní àpẹẹrẹ rẹ̀ ni pé sọ́là ìsánà zuhur kéèyàn kí zó wọ́lámà kọ́ra àtàṣàwùdà awwal ìsàmọ́rọ̀ nígbà tó débi kókó ka àtàṣàwùdà aláàkọ́kọ́ ó bá ń kà á lọ wà á tàṣàwùd ó parí tàṣàwùd yẹn tó mọ̀ sálámà níbi rákẹ́ àlébi rákẹ́ ẹlẹ́ẹ̀kejì ló máa jẹ́ báyìí una bakiya alayhi min salati arrakatan ó kù rákà méjì tí ó kì ó lè ti sálámà thumma naqulu ati bi rak'atayn a sọ pé ó yá mú rákà méjì tó ṣẹ́kù wá thumma sallama thumma sallam lẹ́yìn ìgbà yẹn kó wá sálámà thumma sujud ìgbà yẹn kó wá forí kalẹ̀ sajdatayni wa dalilu ṣèkù wa ní àdìdẹ́lẹ́ o ẹ̀rí tó já mọ̀ pé owó ṣe ṣe nìyẹn títẹ̀lébà mọ́rò wípé sheikh sọ́lì fèmí ló sọ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ wọ́n ti rẹ́ẹ̀rí látọ̀dọ̀ àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wàdẹ̀lẹ́ ẹ̀rí wípé téèyàn bá kí rákà mẹ́ta nínú rákà mẹ́rin tó sálámà àbí èèyàn kí rákà méjì nínú rákà mẹ́rin tó sálámà àbí èèyàn sálámà rákà ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ ìfẹ́ ẹ̀kú sáláwọ̀ bí ráka ẹlẹ́ẹ̀kẹta níbi ìrun Maghrib wọn ni ẹ̀rí hadithi àbí òrera radiyallahu anhu anna Rasulullahi sallallahu alayhi wa sallam salla ihda salatil ashi wọn ni ànábì kírun kan wọn ni salatul ashi ìrun ọ̀sán ni imma zuhur wa imma al ó lè jẹ́ salatul zuhur ó lè jẹ́ salatul asr ànábì ń kí fún wọn sallallahu alaihi wasallam wasallam mi rak'atayn ànábì bá sálámà bí rákà ẹlẹ́ẹ̀kejì ثم تقدم إلى خشبة معروضة في المسجد ànábì bá kúrò níbi tó ti kírun yẹn ló bá bọ́ síbi igi kẹta lè ṣàpèjú rẹ̀ bíi kùkùté nínú mọ́tálásí ànábì Muhammad sallam ànábì bá lọ bí ó ní ara adìẹ yẹn oní fataka àléhà ànábì rọgbọ kú lórí igi yẹn wàṣàbà kàbẹ́yìn àsọ̀bí àáka àná ugọ̀dùbà oní ànábì bá sọ̀wọ́ báyìí ó ti ọwọ́ rẹ̀ méjèèjì bọ́ra báyìí bí ìgbà téèyàn bínú. يعني لم ينبسط ولم يشرح صدره ó jọ pé ojú ànábì ò rẹ́rìn lásìkò yẹn lè àná òwòlámiyẹ tí mo sọ̀la lórí pé kò kọ̀m̀plìtì irun yẹn wàá bì mí ní ìmọ̀tìláyè alàlẹ́ ìfà sheikh sọ́lù sèmíìn ni pé lára àdìrà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lórí ẹrú ni anáwó ìdá asọ̀la mi ni wò kọ́lá sí ìbàdàtì làmúyálàmbí anáwó yẹ́sùn náà sọ mọ̀ nkọ́bìdàn dẹ́sẹ̀ pé kò mọ̀ dẹ́sẹ̀ pé ànábì ò mọ̀ kò dá ṣíkọ̀ tèmi náà nínú ìbádà téèyàn bá ṣe dé lẹ́vù kan tí mistake bá wà bẹ́ẹ̀ ibò kéèyàn mọ́ mọ̀ gan ara èèyàn ò ní yá irú nǹkan ló ṣẹlẹ̀ sánà fi sọ̀rọ̀ wọn ni ata yẹmọ́nà lọ́hùn wọlé ibi ìkùmọ́lì yìí tọ́nà tí ó fi rọ̀ ọlọ́rùn fún yàn téèyàn fi lè complete ìbádà yẹn oníbi ìkìláàsì nìsan lẹ́bi láàyùbá lè lè nǹkan ọ̀nà ìkàwọn tẹ́ pé ẹ̀sìn wọn kò lọ títí láàyùbá ló ẹ wò lọ́pọ̀lọpọ̀ ìgbà tí màmú bá ṣe mistake àwa kan wà á dúró lẹ́yìn tí mo kà náà mo ṣe mistake yẹn yẹ kí ṣe bàbí ẹ wọ́n ṣe kọ̀bùlì à ń sọ yẹn lọ́wọ́ àwọn kan ti bá ti wọn lọ. torí pé bíjọsìn yẹn ṣe máa ń rí lára oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dẹ̀ níbi tí ó fi dúlẹ́gùn bá nàbí wọn Muhammad sallam ṣe ń fèrè lẹ́sà pé ànábì ò mọ̀ pé òun ṣe mistake àwọn sọ̀rọ̀ bá ní pé àwọn ò rí pé ànábì kò wá òkè láwọn condition sallallahu alaihi wasallam alladhi yahrusu ala ittiqani amalihi law furida anna usa'a fasayyassiru Allahu lahu ma yaj'aluhu wa yatqinuhu pé unlike ẹni tẹ́ pé ó lójú kòkòrò síbi ìjọsìn rẹ̀ pé tóun bá ṣiṣẹ́ kan ó fẹ́ ṣe dáadáa ẹlòmíì wà yóò kàn máa kírun kò kíà báwo ló ń ṣe rùkú kò kíà báwo ló ń ṣe sujud kò kíà sára àwọn balẹ̀ lórí irun àbára àwọn balẹ̀ lórí irun yóò kàn ẹ̀kàn mọ́ òwúrọ̀ àjà adúrú eléyìí tó wá ń kírun tára rẹ̀ wá balẹ̀ yẹn so àwọn èèyàn wà bẹ́ẹ̀ pé ẹ̀ ní rí ìfarasìn ìfarasìn yẹn ìfọkànsìn yẹn ẹ̀ ní rí lára wọn ní ẹni fi sọ̀rọ̀ àṣẹ́fì àpò alimuhim tí gbogbo ẹ̀ lọ lámọ̀rọ̀ a ò sàhábà tó alá àbí ilẹ̀ hàn nígbà táwọn sàhábà wá rí pé ànábì mẹ́rin ló yẹ kó kí ó kí méjì ó ló lọ dó tó ìtọ́jú rẹ̀ òun ṣé yìí وقال رسول السلام قد ألقيت عليه المهابة العظيمة nínú títí ń bẹ fún alẹ́ Muhammad sáwọn lọ́dọ̀ àwọn sọ̀hábà wọn ni pé ìbẹ̀rù anẹ́bì pọ̀ lẹ́yìn àwọn sọ̀hábà anẹ́bì òkè sí èèyàn ṣùgbọ́n àfọn ipò tọ́lọ́ wọn bá gbé yẹn ó pọ̀ haiba wọn haiba fún pé òun yìí kàn fúrì sànẹ́bí ẹni àwọ̀ bẹ́ẹ̀ náà sì ni tá a fà bá rí bó ti yẹ kó rí hakada yakuna al-amru ladayhi aidan abawo alimami maliki ibn anas rahimahullahu ta'ala imam maliki haiba wà fún imam maliki nínú àwọn afa tó wá lẹ́yìn tí yẹn bá jà fa haiba máa wà fún un òkàn ní kàlẹ́ lè bá sọ̀rọ̀ anyhow òní lè wojú ẹ̀ anyhow ìmọ̀mù ṣáfi alẹ́ rahmatullah onítòun bá ń kakẹ́ fún ìmọ̀mù malik àyíbá ìmọ̀mù malik kìí jẹ́ kó ń kàlẹ́ sí tíra àwọ̀ ẹ̀ tíra anyhow òun ò rọra sí kẹ́lẹ́ kẹ́lẹ́ in such a way that òun ò fẹ́ kí ìmọ̀mù malik feel disturbed haibatan lahu ó ní haba ayukalimahu àwọn sábà ẹ̀rù ń bà wọ́n wọ́n ní haba nasu ayukalimuhu àwọn sábà wọn mú ṣe lọ bí ànábì léèrè ata àkọsọ nasu abubakar wa umar níbi ìrun yìí abubakar mbẹ́mbẹ́ umar mbẹ́mbẹ́ àwọn náà ò fi free haba ayukalimahu àtàbúbakar àti umar gan-an àwọn gbogbo bí wọ́n ṣe bá nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ wàkàna fil qawmi rajulun yudaibu nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ wọ̀nyùsànmí i dẹ́lìyàdẹ́yìní nínú àwọn tó tí ò lẹ́yìn ànábì ń jọ́nà ọkùnrin kan wà ń bẹ̀ ànábì máa ń bá ṣàwàdà ànábì máa ń pè ní alápá méjì sọlọ́lọ́ àṣàrò ayé sọ́ọ́ṣẹ́gbìlì yàtẹ̀yìn ẹni tó ní apá méjì sheik sọ́lù tí wọ́n pè é anna yàdé ìtọ̀wílà ta ni apá rẹ̀ yọ kọ̀ọ̀kan times two nọ́mà ni ẹ̀rù bá ti pápá wá sí eré yìí fún nígbà tó náà wá dá òun apá tiẹ̀ apá rẹ̀ kọ̀ọ̀kan gùn ní times two wọ́n ní òun làmẹ́bí fi máa pè ní júlíà dẹ́yìnì wọ́n ní ọkùnrin fàkánà ìfẹ̀lá yìí dá ibò o torí pé àmẹ́bí wa máa ń bá sáwàdà òun nìkan ló wá ló wá build courage ní àtàkọ́ dàmọ́ rọ́jò ọkùnrin bá bọ́ síwájú ànábì sọ̀sọ̀rọ̀ fọ̀kọ́ọ̀l wá ní ya Rasulullah anasita amukọ́sọ̀rọ̀ tàṣọ̀là tí wà ànábì gbàgbé mi àbó mọ̀ọ́mọ̀ dé òkè kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam làmù ànsá wọ́làm aksur wọ́làm ansa wọ́làm aksur anábìrin mi ò gbàgbé mi ò dẹ̀ dín òkú. ونفي الصيانة يأتري البشرية ànábì yìí sọ pé òun ò gbàgbé nínú ìgbàgbé tó yẹ pé ó máa ń bá ọmọnìyàn náà ni wal qasri wa huwa hukmu shar'i láàyè mùkínú fi ilẹ̀ kápá kọ́sìrù sì ní kò kí ń rọrùn káfíń pé èèyàn mọ̀ọ́mọ̀ dérun kù ju ànábì dì náà méjèèjì sallallahu alaihi wasallam. فقال رجل رضي الله عنه بلى قد نسيت بين يعني اجابي اتجابي سام وشبه النبي فقال النبي صلى الله عليه وسلم ní ọ̀kọ́ọ̀lẹ̀ lẹ́nu ànábì wá pa àwọn èèyàn àkàmọ́ ya kúlù pèlè yàtẹ̀ tó tí wọ́n bá sọ fún ìmáàmù rẹ pé ó ṣe mistake ìmáàmù wa fẹ́ sàbátà pé ṣé wọ́n lo correct ni afẹ́ gbọ́ ẹgbọ́ kí lè rí lóun wa afẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ níbi irun wa afẹ́ gbọ́ mistake olúwa níbi irun wa bí báyìí náà lẹ́bi wá pa àwọn sọ̀hábà pé ṣé ntọ́kùnrin sọ sókùnrin jù torí tẹ́lẹ̀ mi ò mọ bí ló ṣe lọ sọ́wọ́n sí ni pé nígbà tá a sọ fún ọ̀nà tí wọ́n ṣe mistake wọ́n tó wá ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ̀gbọ́n síbẹ̀ ṣé àmọ́ tá a sọ ni torí ọ̀nà kọ́kàn ti sọ pé pé mo ṣe mistake wọ́n pé ìwọ̀dọ́ ló ṣe mistake. nínú mi lè ṣùgbọ́n àná láti pé ìmọ̀ọ́mù mọ nǹkan tó ń ṣe ọ̀dọ́ ti ẹgbẹ́ ni mistake wà mọ̀lẹ́dẹ̀ àkọọ́lù na'am ya Rasulullah àwọn sọ́ábà wà panupọ̀ náà alùpùpù bẹ́ẹ̀ ni ọ̀pá méjìlá kì í pàtàkọ́ dàmá ìmúgbà pípé ètò àwọn ojú bàbá fi kéde yìí ṣe ẹ̀rí fún o ní pé ẹni tí ò kírun rẹ̀ pé tòbí sálámà pàtàkọ́ dàmá Rasulullah sallallahu alaihi wasallam ànábì wa bọ́ sí iwájú lórí múbàrí asọ́nà àmọ̀ tárọ́ká ilé ìta ànábì òkì yẹn ànábì wa kì í ayé rọ̀kà àtẹ̀yìn rákà bẹ́ẹ̀ pé inú rákà bẹ́ẹ̀ rẹ̀ kí méjì ànábì wa kí rákà méjì yẹn padà súnmọ́ sálámà lẹ́yìn ìgbà yẹn ànábì wa sálámà súnmọ́ sọ́jẹ́dà sọ́jẹ́dà sẹ́yìn ní súnmọ́ sálámà ànábì wa forí balẹ̀ lẹ́ẹ̀mejì súnmọ́ sálámà ní gbogbo àtàbà tó ṣe jùdù ààkín kàtáyà ṣẹ̀yìn tí wọ́n fi kọ́bílà sàlámù ni afẹ́ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ká tó sálámù ni á parí táyà ká tó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì sábà parí ìforí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yẹn nígbà náà nǹkan àbùkátà sí pàṣáwùdù náà. tó yẹ pé bàbí la bá ṣe lẹ́yìn ìgbà tá a sálámà tán la bá forí balẹ̀ lẹ́ẹ̀mejì àní ka àtàṣáwùdù níbẹ̀ yẹn náà. الشيخ رحمه الله تعالى عن المثال هنا أتبع وأقبل به صلى الفجر يأتي هو الفجر وسلم في أول ركعة لبا سلم بركعة لا كوكو ثم ذكر أو ذكر بيونا كفر علمي أبيونا لتكيا حتى يوكالكي هنا نقول أصوبي يأتي بركعة يوكي ركعة تسي ìwé tí yóò bá lẹ́kọ̀ọ́ ìwé ti bàjẹ́ ni yóò sọ kí irun tó bàjẹ́ pátápátá pé a tọrọ ìsinmi lórí ìgbà tó bá tó times two raka lọ́pọ̀lọpọ̀ gbà irun yìí bàjẹ́ kan bá sọ pé ẹ̀jẹ̀ aṣọ sí ẹ̀yà àmọ́ solution kí irun tó di pé yóò bàjẹ́ pátápátá ẹ̀jẹ̀ kí ni times two raka ni ó jẹ raka mi tí ó jẹ mélòó ó jẹ raka mẹ́rin bá tọ́lá ti sọ̀rọ̀ àṣọ ṣùgbọ́n tí mọ́mọ́ bá rántí ẹni tí sàn kí lẹ́yìn mọ́mọ́ tó rántí pé à tún ṣubú ìlàjì yìí ó sì wá lọ rákà mẹ́ta tó lọ rákà mẹ́rin tó bá fi di pé mọ́mọ́ bá fi rántí tẹ́yìn ìròyìn náà rántí àlàfọ́kù mo fi tílùkà sọ́lá àti àná bá fẹ́ ìdájọ́ níbi orin yẹn ni pé ìròyìn yẹn bàjẹ́ ṣé ìrùn ọ̀pá mẹ́rin bá fi di mẹ́jọ ìròyìn yẹn bàjẹ́ pátápátá ìrùn ọ̀pá mẹ́ta bá di mẹ́fà ó bàjẹ́ tí wọn ò bá ti tíráká ò bá ti dọ́bú àwọn àpò ti sọ pé ọ̀rọ̀ ti bàjẹ́ ẹ̀yà tí ìmọ̀ solution sísọ láti rẹ̀ àti pé pé gbogbo orígun kan nínú òrun gbogbo orígun yẹn nínú òrun òun ní problem torí gun ẹyọ kan bá ní problem níbi rákẹyọ kan sọ pé rákẹyọ kan ló ní problem but orígun kọ̀ọ̀kan lápẹ̀rẹ́ ṣe téèyàn bá ké fátíà àti òkè dáadáa bó ṣe ké ń bi rákà alákọ̀ọ́kọ́ ló ké ń bi rákà ẹlẹ́kejì bẹ́ẹ̀ ló ké ń bi rákà ẹlẹ́kẹta bẹ́ẹ̀ ló ké ń rákà ẹlẹ́kẹrin ẹni pé gbogbo ohun ẹni àfàn so irú yìí bàjẹ́ tán débi ká wá sọ wípé kò sí solution fún àti ká sọ sí lọ́pọ̀lọpọ̀ gbà àyàfi nígbà tí ìyẹn bá tó dọ́bù ìyẹn rákà bàbá ní tí ìyẹn tẹ́lá a sọ pé yóò kí kó sálámà á ìtàn sálámà ni ó kí kan sí ó wà á sálámà ó wà á forí balẹ̀ lẹ́ẹ̀mejì kí níta sọ pé yóò forí balẹ̀ lẹ́ẹ̀mejì tó sì ìrun rẹ̀ ti lékún kó ló lékún níbi ìrun rẹ̀ sálámà ti di méjì ó ti yẹ kó sálámà níbi tí ò ti yẹ kó sálámà. sáà nìyà bàbá ní ẹlẹ́kejì زاد الإنسان في الصلاة ركعة أو ركعتين ìyẹn wá lé ìrún rẹ̀ fún ó yẹ kó kí rákà mẹ́rin ó kí rákà márùn ó yẹ kó kí rákà mẹ́rin ó kí rákà mẹ́fà tàbí ó yẹ kó sùjúdù méjì níbi rákà kan ó sùjúdù mẹ́ta tàbí ó sùjúdù lẹ́ẹ̀mẹ́rin àbí ó lé ìnàró kan ó lé kún because ìran tuntun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló bá dìde ọ̀dún ti rọ wọ́n bá rọ létí wọ́n bá ti sùn bá nàlá lọ́ bá jókòó ìdìlẹ̀rú tó nàró yẹn ìnàró ti di mélòó ó ti di márùn ó fẹ́ di mẹ́rin. yẹ kí n mú àlàyé kan wá ń gbà ní ìgbà tí mo ń bá ṣe mistake pátápátá látọ̀rẹ́ tí mo ń bá ṣe mistake níbi látà ẹlẹ́ẹ̀kejì níbi òun ọ̀pá mẹ́rin ìmọ̀ọ́mù wa jókòó níbi ó dínàrú níbi látẹ̀lẹ́ ìkejì kí ló dẹ̀ yẹ kó ṣe ó yẹ kó jókòó ó yẹ kí ìmọ̀ọ́mù jókòó lẹ́yìn látẹ̀lẹ́ ìkejì kò kàtà sáwọn ìlà àwọ̀ kò wá jókòó ló wá nàrú tó bá ti nàrú tẹ́ ẹ bá ti tìwá nàlá ẹ má takú sí jókòó ẹ̀yìn tẹ̀tẹ̀ lẹ́yìn mọ́ọ̀mù ẹ dìde lọ bá ìmọ̀ọ́mù èkó tí màmú bá ti nàrú tán ẹ̀tọ́ rẹ̀ padà sórí ìjókòó abala yẹn ti dín ó ti ṣọ́ọ̀tì lórí òun ó ti dín. alimami malik alayhi rahmatulah ó ní kí màmú báyìí padà jókòó sàkọdé jẹ́ àmìlà ó ti wù aláìmọ̀ká. ó kẹlẹ̀ ti dín yẹn kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí o bá tún wá jókòó padà ìnáwó yẹn dẹ̀ ti dé kí ni ó ti dúró. tòun ti lé ìnáwó yẹn náà kù báyẹn tí o bá jókòó padà tó kẹ́kọ̀ọ́ máa kí lọ. Nàám ọ̀la ìtì mìíràn ló bá wá dọ̀rọ̀ lẹ́yìn rákẹ̀ lẹ́ẹ̀kẹrin. Ìrún fẹ́ lílú níbẹ̀ yẹn ni ẹ ní ìdìbò pẹ̀lú ìmọ̀mù yín. Tẹ́ ẹ bá fi dìde lẹ́yìn ìgbà tẹ́ ẹ wà kọ̀ǹdínì tẹ́ ẹ wà álàlùyẹ̀ kí n pé ìrún ti pín ọ̀pá mélòó. Ó ti pọ̀ pa mẹ́rin. Bí ìgbà tẹ́ ẹ mọ̀ ẹ́ mọ̀ lóyún láka ẹyọ kan fún mi torí pé ọ̀dọ̀ kò sí ṣáàpù lọ́dọ̀ tó ọ̀dọ̀ ìmáàmù ní ṣáàpù wa ìmáàmù ló ń dá òtún pé tó ti pọ́pà mẹ́rin àbí mẹ́ta sí i but ẹ̀yin tẹ́ ẹ dé ìròyìn ẹ̀yin fọkàn sírun ṣàìsàn ò ráàyè lọ́dọ̀ tí mo ṣe ráàyè lọ́dọ̀ náà ni ẹ̀yin ò gbàgbé kò dẹ̀ dàrú lọ́dọ̀ yín pé ọ̀pá kẹrin la kí èyí ìtọ́ yín ò tẹ̀lé mọ́ mòdìdè tẹ bá tẹ̀lé mọ́ mòdìdè bí ìgbà tẹ mọ̀ọ́mọ̀ sí rákẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún fàmìlì ìmọ̀ọ́m odò ìmọ̀ọ́mù ní wúdúrù tiẹ̀ tó lóun ti gbàgbé ìmọ̀ọ́mù láwùjáre torí pé ó ti gbàgbé pọ̀ ẹ̀ fún ẹ̀yin ò láwùjáre torí ẹ̀ ẹ̀ ní dìde tẹ̀lé ìmọ̀ọ́mù tó bá tìdí fún rákẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ṣùgbọ́n kálí yẹn lé rákà kan fún àbí rákà méjì àbí ṣùjúdù kan àbí ṣùjúdù méjì àwòkìyà máa fàwùnà nǹkan àmìdá ìbátọ̀ láti sọ̀lá àtò wò. gbogbo tí ò bá yẹ kéèyàn ó ṣe níbi sọ̀lá àtò kéèyàn bá mọ̀ mọ̀ ṣe ìran ti bàjẹ́. لقول النبي صلى الله عليه وسلم من حديث عائشة رضي الله عنها انت الذي تقول من عمل عملا ليس عليه أمرنا أو ورد ẹnikẹ́ni tó bá lọ́wọ́ jáwọ́ níṣẹ́ kan tí ò bá ti já sí pé àwa la la ọ̀nà iṣẹ́ yẹn kalẹ̀ fàwọ́ ọ̀rọ̀ irú ẹni yẹn kọ́ iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ iṣẹ́ ń bàjẹ́. wàyíká ni náà fi ya ṣùgbọ́n gbàgbé rẹ̀. فإنه لا تبطل الصلاة يقول وبعدين لكن إذا ذكر في أثناء السيادة وجب عليه رجوعه ذلك إذا ذكر شو بقى التي لásìkò tó ń ṣe tó fẹ́ mú èlé ẹ̀ wá lápẹẹrẹ ó ti sájúdà ó wá fẹ́ fi ẹlẹ́ẹ̀kẹta lè bá ara létí kò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ tó ń forí kalẹ̀ ó gbọ́dọ̀ fi kíni ó gbọ́dọ̀ padà. wà á tàṣáwùd ẹ̀wà rí tàṣáwùd yóò padà sí tàṣáwùd yẹn rẹ́ pé ó fẹ́ dìde lè bá ara létí tí ò bá tí ì dìde yóò padà sí tàṣáwùd yẹn ṣùgbọ́n tó bá ti dìde tán pátápátá ẹ bẹ̀ lọ tó mọ ìsọ̀lù lẹ́yìn ìgbà yẹn yóò sálámà súnmọ́ yẹn sí lẹ́yìn ìgbà yẹn yóò forí kalẹ̀ wọ́n ìsọ̀lù yóò sálámà wọ́n ìgbà dúkìrọ̀ fi àtúnyẹ̀ ìdíyàdà lọ́kùn yẹ́rìndì wà yẹ́gìlì wọ́n ìtàṣà àti wọ́n ìsọ̀lù súnmọ́ yẹn sí sàgbẹ̀tẹ̀yìn wọ́n ìsọ̀lù. Bàbá mi mìsàlù kọ́mọ ilà kọ́ọ̀mù fa. Kálọ́ bá dìde ó fẹ́ kí wá tẹ̀lé ẹ̀ karùn-ún. في صلاة الظهر نبي الظهر فلما ركع وقال سمع الله لمن حمده ó ti nàró tán rẹ̀ bí ẹgbẹ́ ó ti nàró rákẹ́lẹ̀ karùn-ún ẹgbẹ́ dáadáa ó ti nàró rákẹ́lẹ̀ karùn-ún ó ti ké fatia olùdákàrọ̀ anna adi nìkan nìkan ló bá rántí pé à rákà ẹlẹ́ẹ̀karùn lòun kì yìí fàwọn náà láàyò fún mi lọ́rọ̀ kà kò ní kọ̀ǹpìtì rákà yẹn. ó dìde ní akẹ́lẹ́ karùn-ún ẹ́ ó ti ka fásitì àtọ́ kódà wọn ti rùkú orí rùkú yẹn ló ti rántí pé láti ẹlẹ́ karùn-ún ni mò ń kí yìí. àṣé ìpínlẹ̀ kò ní máa látọ̀lá fi sọ̀rọ̀ tó bá yí kọ̀ǹpìlìtì lẹ́yìn ìgbà tó ti rántí lóyún rán lóyún gbàgbé we need to learn a lot in Salah. Yeah, we have a lot to learn in Salah. lóyún yẹn bàjẹ́ bẹ́ẹ̀ nígbà tí mo sọ lẹ́ẹ̀kan pé lẹ́yìn bá ti wà convince lórí pé ìrántí pé tí mọ́mú yín ò ti wà convince tóun kíra tẹ́lẹ̀ karùn-ún lọ tẹ́ ẹ bá ṣe ṣùgbọ́n láì tí mọ́mù bá jókòó ẹ ní dìde pẹ̀lú ẹ̀ torí pé òun ti gbàgbé ẹ̀yin ò gbàgbé. so ìmọ̀ọ́mù ò sì lè gbé kò lè bọ́ gbé yorùbá òun ìrun rẹ̀ bàjẹ́ ni. bàbá ní láti jẹ́ sàfojúrukú yẹn yóò wá jókòó. فيقرأ التحيات بل يوقع التايا ويكملها يقوم في شعوره ويسلم يسلم ثم يسجد سجدتين lẹ́yìn ìgbà yẹn ni ó wàá forí balẹ̀ lẹ́ẹ̀mejì tá a mọ̀ pé sùjúdù kí nìyẹn sùjúdù sàrò ló forí balẹ̀ lẹ́ẹ̀mejì ló sálámà nígbà náà ń kọ́ a sọ pé ó ti kọ̀m̀plìtì irun rẹ̀. ìgbọ́n lè gbọ́dọ̀ lè ẹ̀kọ́ àti áàbì ìlúmọ̀sálà bàbá ní àwọn àfáà kan tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n gún tán níbi mọ́sálà tá a sọ yìí ọ̀yàkùn ìdá sọ̀rọ̀ àfẹ̀kẹ̀rọ̀ àti ìdá ìdá alẹ́ sì ìyá ẹ̀kọ́ mi kàfé nìfàlì náà níbi wá tẹ̀lé karùn-ún tó dìde níbi àpẹẹrẹ tá a mú àyẹ̀fẹ́ tó bá fi lè bẹ̀rẹ̀ sí kàkúrà làmúyẹ́rì jẹ̀rìn kò ní padà tó bá ti bẹ̀rẹ̀ tí ń ta tó bá ti kó bá ti ń ta fásíà lọ lẹ́sìn àti láti ẹlẹ́ẹ̀karùn ni wọ́n ní lamuyari jẹ kò ní padà kò ní jókòó bàbá ní aza kata àzíyádàtú láyé jùsọ̀ lè fi rọrọ̀ àlẹ́ ha àzíyádàtú ní ìyẹn bá lé rákàtà fún rákàtà fún tó bá ti rántí ìgbọ́dọ̀ kọ̀ntínú ọ̀rọ̀ tí bàbá sọ ìlú bẹ̀ ọ̀rọ̀ ìlú wà kọ́ yìí ọ̀rọ̀ ìlú tó lówó jù.

ká sọ pé àwọn àwọn èèyàn ló ń sọ̀rọ̀ nínú ìjọ náà ọ̀sẹ̀ nígbà tí mọ̀mọ́ tó sálámọ̀ lọ́jọ́ pé alẹ́sìnà tí lọ́jọ́ rákà márùn láti ẹ̀ ó dàbí pé rákà márùn láti ẹ̀ tí rákà márùn ní èmi náà wò náà rákà márùn láti ẹ̀ èmi náà lọ́yẹ̀ àwọn èèyàn bá ti tẹ̀ síta ìfìfì rákà márùn ní ṣé ẹrẹ́ni tó dé òun tó ń wá bá rákà ẹlẹ́ẹ̀karùn-ún kò ní ìkàmára sọ láti fẹ́ láti ẹlẹ́ ún ló bá àní òní alákọ̀ọ́kọ́ tiẹ̀ ni tó yóò fi ní ọ̀pá mẹ́rin tó lè tó bá òkò bárùn-ún eléyìí tó bárùn tó ní sára àrùn so count àwọn tí wọ́n ti bàbá ní mẹ́ta zakarita tó o bá fi rántí pé àlákẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún lòun kì í wájàba àlẹ́yìíká ilẹ̀ ààrù àzìyàdà o gbọ́dọ̀ o gbọ́dọ̀ kàwé o gbọ́dọ̀ tọ́pù àlékún yẹn wà á ń tẹ́jìlísà ó jókòó tí mo tẹ́kọ̀ọ́ àtàṣáhùd ó ka àtàṣáhùd tí mo ti lé ó wà sálámà lẹ́yìn ìgbà yẹn tẹ́sí gbọ́dọ̀ tẹ́sí ṣàjùdà tẹ́yìn ní ọtí sọ́mọ ó wà tó ṣe ṣùgbọ́dọ̀ sáré ni. àbẹ̀lí bàbá ní ẹ̀rí ń tá à ń sọ yìí àdéhùn àbílẹ̀ bí mo sọ òwúrọ̀ ọ̀dọ̀ àlàáfíà nínú ẹ̀lẹ́gbọ̀n Muhammad sallam sọ́lá bí èmùdúró kọ́mùsàrọ̀ kàá ìtítẹ́lẹ̀ mi ti torí ẹ̀ èyí ti mọ́ọ̀mù rẹ̀ sí ni pé nígbà tí ìpẹ́yìn òde láàka yìí ẹ̀yẹ̀ kó kíláka lẹ́yìn lọ́wọ́ kíláka lọ́rùn níbo ló fọ́kàn rẹ̀ sí. tọ́ ànábì ní o sọ̀rọ̀ àtọ̀rọ̀ ìjọ hadith àti láti mọ̀ tó wò ó jì ànábì fẹ́ kíláka mẹ́rin ìrojú lọ́ba kíláka márùn. àlámọ sálámọ ànábì sálámọ tán ìjọba tẹ́lẹ̀ pẹ̀lú ẹlẹ́ẹ̀karùn-ún kí ìlànà wọ́n bá sọ fún àlọ́ àhádàfà fi sọ̀ láti ṣe tí nǹkan kan ṣẹlẹ̀ yìí rẹ̀ ọ̀n wọ́n mọ̀ ọ̀gá àwọn ìlú rẹ̀ iléṣẹ̀lẹ̀ kọ́ọ̀lù sọ̀lá ìtàkùn ìyàwó àti ìyàwó báwo lè fi fàfàmì àrìjìlẹ̀ yìí sọ̀lá àfọlá àmọ́ ìgbà tó jòkójú واستقبل لقبلة ودجو قبلة وسجد سجدتين لما يبقى قريبا لله ثم سلم بين لقاء النبي سلم فلما أقبل علينا بوجهه النبي وجهك وفدا قال وصف إنه لو حدث في الصلاة شيء لا لا لنبأتكم به شو تكبس لوني ولوني ما أشوفه أبجك ما ولكن إنما أنا بشر مثلكم الذي إيه bíi tìrú lèmi náà àǹfà kàmá kàǹfàǹdà ló máa ń gbàgbé bẹ́yìn náà ti ṣe máa ń gbàgbé fáyidà lọ sí kí mo bá ti wá gbàgbé fàgbà kìrú mi ẹ̀rọ mi létí sallallahu alayhi wa ala alihi wa sallam. إذا إذا زدت في الصلاة فالتوبة قاعدين تتكلم في وذكرت أو ذكرت في أثناء الزيادة tó o bá wá rántí lásìkò tó ń kí ìyáàdá ilé yẹn gẹ́gẹ́ ló ló ń rántí ló ń kí lọ́wọ́ tó fi rántí fájúlé jókòó fa akíní kọ̀m̀plìtì irun rẹ yẹn wá sí ibi sẹ́gídà sáyẹn wàsàlẹ̀ wàsàlẹ̀ lẹ́yìn ìgbà yẹn kó jókòó kó o ṣe sálámà. نكتفي بهذا ونستمر غدا إن شاء الله نسأل الله سبحانه وتعالى أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته جرسان أو ما جرسان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته